وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín fi wá ìpè òdodo tí ó máa dédé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kíládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wọn àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ni samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal habibullahu wa tí wọ́n jẹ́ imam da'watu al-haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá rabbil alamin. ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الجزاء أما بعد فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run ọba. Alhamdulillahi lil qadimil baqi yín. kábíyèsí ọlọ́run ọba náà dúpẹ́ fún ọba tó ti pẹ́ tí ò ní pìlẹ̀ ọba tó tó máa máa bẹ tí ò lópin. lílàyé lóko di èmi lè bá pín in. a dúpẹ́ fọlọ́run ọba náà o. ó sábì ìbílẹ̀ àṣìbábì wà lè àròzáàkì mú sábì ìbílẹ̀ àṣìbábì wà lè àròzáàkì. ọba tó ń jẹ́ kí gbogbo nǹkan máa bẹ tó ń jẹ́ kí gbogbo nǹkan máa ṣẹlẹ̀ tó ń jẹ́ kí gbogbo nǹkan máa lọ létòlétò tó dẹ̀ ń pèsè àrísìkì jẹ́ májẹ̀mú fún ní kálukú aláyé. ayọ̀ kan yóò mọ̀ kọ́ dìrọ̀ mọ́ ojú dán. torí pé wọ́n máa ṣe nílé mọ̀ pé bómi ṣe ń ṣàn yín báwo lè máa jáṣe wá láǹfààní àti rí tiwọn jẹ tómi ò wá ní ìṣàn kọjá bí ẹnu rẹ̀ ọlọ́run fún tiẹ̀. ayọ̀ yóò mọ̀ kọ́ dìrọ̀ ọba tó tó wá tí kì ṣọba táwọn kan náà fẹ́ dìbò lù ah. àbáwọn fẹ́ lọ àtáàkì ẹ̀. Ah, Qadirun. Ee kò ń ṣọba tí wọ́n fẹ́ yí bọ́ọ̀bù síbi tó wà. Qadirun. Kò sí mítà ẹ̀kọ́ tẹ fẹ́ rán lọ́ba. Qadirun. Kò sí tẹ fẹ́ ọlọ́run kọjá ẹni tí a máa sọ pé àtìmọ́ta máa ṣe fún. Qadirun mawjudun. Kò sí bàbá kò káyà sókè pé àwọn èèyàn mi yìí náà ni ó kọ́mọ̀ wá pa á mọ́lé o tọ́lọ́run ọlọ́run fún gbogbo obi tí yẹn ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tógún ti ń lọ lọ́wọ́ ọlọ́njọba bá paná rẹ̀ o. wọ́n máa ti bì í lé òwà lè wojú odò kọ́ máa ti bì í lé òwà lè wojú odò. pátárì náà ni ọba tó yẹ pé òun ló jẹ́ kí gbogbo ohun tó ń bẹ́ sì máa bẹ báyìí tó bá náà ò fẹ́ kí nǹkan kan bẹ mọ́ ó ṣe lè hùn kí structure bíi ti nǹkan ẹ wà ó tó iye yóò kí wọ́n fi bíldì ibẹ̀ náà iye yóò kí wọ́n ná sí àyè náà iye yóò kí wọ́n fi ṣètò security àti gbogbo ètò ààbò gbogbo àwọn tí wọ́n nímọ̀ nípa pé ẹja máa mójútó kó má bàjẹ́ tọ́lọ́ ń bá fẹ́ kí nǹkan yẹn bàjẹ́ kò sẹ́dà kan tó lè tún ṣe mọ́. wọ́n ti bè ní ilé àṣìyá àfọ̀gbà léwojú. abiola àwọn bá gbogbo àwọn tí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí alágbára láyé lónìí náà tó fà á tó fi jẹ́ pàgbára yẹn ló ń gùn wọ́n tó fi ń rí ní títí tó bèrè hàn wọ́n kó jẹ́ kí wọ́n mọ̀ pé àfi káwọn sì mẹ̀dọ̀ àfi káwọn ṣèwí agbẹ́jẹ́mọ́wọ́ àfi káwọn ṣe pẹ̀lẹ́ torọ́lọ̀ nìkan lọ́ba alágbára tí ó ní kápá lórí gbogbo àwọn tó ń ríra wọn gẹ́gẹ́ bí alágbára táwọn alágbára ọ̀ tó ń ríra wọn lálágbára lónìí ò báyìí tí ìgbà pọ́lọ̀ nìkan lálágbára lórí gbogbo alágbára tí ń ríra rẹ̀ lálágbára wọ́n á sì máa bà nǹkan jẹ́ lọ ni o bọ́dẹ̀ ṣe ń bàjẹ́ lọ tó ń bàjẹ́ lọ tí wọ́n ń dẹ̀mí légbodò tí wọ́n ń ba dúkìá jẹ́ yìí ha ọlọ́mọdé ó kàn wá o lómi sọ pé wà ló ṣe fẹ́ kàn kí n ti wá kí lẹ́wà wá ní àà ah, ó dà àwọn ọmọ àwọn alágbájá tó wà lọ́hùn kọ́ àwọn ẹbí èmi àti ẹ̀tọ́ wà lọ́hùn kọ́ àwọn ìyàwó tó wà káàkiri kọ́ àwọn tó tẹ̀ wá wà ń bẹ̀ tí kì í ṣe bí tí kì í ṣe ara wa ṣé èèyàn kọ́ làwọn náà ni properties káàkiri náà kọ́ ǹjẹ́ òmòye ọdún tí wọ́n fi gbé nǹkan mí kalẹ̀ kó tó jọ tó jọ láàárín ìṣẹ́jú àyá wọ́n á dẹ̀ destroy ẹ̀ àti bàǹkọ́jẹ́ òníra àti túnṣe náà ni àfi bí ọ̀rọ̀ wà tó tàà ṣe náà tàfi sẹ́ẹ̀tì orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé kọ́lọ́n kó ló ń sábàbí àti fi sẹ́ẹ̀tì orí oníkálukú àtàwátà ń sọ náà sí dáadáa ẹ mọ̀ wípé òun ṣòro gan káwọn èèyàn tó gbọ́ràn iṣẹ́ ni ṣùgbọ́n kí èèyàn tó yàyàkuyà kò pẹ́ rárá kí wà sí gidi tó ṣiṣẹ́ lára iṣẹ́ ni àánú ọlọ́run ni olóríire lẹ́ni tó ń gbọ́ tó ń gbà o ṣùgbọ́n káwọn ìmúkúmu yẹn kó má tí ì kẹnu ẹ̀rí pé ó ti máa da sísẹ̀mẹ́ni tó múrú olóòn ló fa tó jẹ́ pé ní tó tàjù láwùjọ lónìí kọ́lọ́ má yẹ kí mi àti máa rà nú ẹ̀ òfo ní o òfo ní tàfà yẹn fi ṣe lára ìfúnni náà ra àwọn ọ̀jọ̀gbọ́n tó ti síwájú sọ pé mọ̀ báàlù ó ní kínníkínní tẹ́ fẹ́ sọ nígbà tó bá pé ẹnìkan kọ́lé ìdàkánà bá ní ṣíkọ̀ bí wọ́n sì إذا كان باني خلفه هادم كفى فما بال باني خلفه ألف هادم فما بال باني خلفه ألف هادم أفا إني أفا ما بال باني kí ni tẹ́ fẹ́ sọ pé nìkan tí ń dáná kọ́lé ìdàkánà bá ní tó bá pẹ́ nìkan ẹni tí ń kọ́lé ẹnìkan ń kọ́lé òun mọ́ lọ ń to blọ́ọ̀kì òun mọ́ lọ ń ṣe settings lọ ó ta line ó ti ṣe wàhálà ó ti rí pẹ́ẹ̀kì síbi ìrísọ̀hún ó ti wá to blọ́ọ̀kì ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ àfáàní ẹnìkan wá ń tẹ̀lé lẹ́yìn òun wá mú gbóngbó dání ó mú kùmọ̀ dání ó mú olùgbòrò ogi kan dání ó wá bẹ̀rẹ̀ sí fọ́ ogun tẹ́ tẹ́ nìyẹn ti mọ́. kàfá. kàfá iná ṣe yẹn ti tó láti destroy yìí tẹ́ nìkan ṣe yẹn pọ̀. kódà àsìkò tó ń fẹ́ fi fọ́ kò tásìkò tí yẹ fi mọ́. tẹ́lẹ̀ yẹn bá fi wákàtí mẹ́fà tó fi mọ́lé látàárọ̀ ó bẹ̀rẹ̀ látàgọ́ méje àárọ̀ ó parí sí ó parí ìyìn tó ń bọ́ látàgọ́ méje àárọ̀ ó parí ẹ̀ sọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ó wá ní kó wá múra kó máa wá lọlé ẹnìkan wá débẹ̀ láàárín ìṣẹ́jú márùn-ún gbogbo tí ẹnìyẹn mọ yẹn ó lè dáwó lẹ́ẹ̀kan náà àti bàǹkan jẹ́ ònira tó fi jẹ́ pé nínú àwọn àwọ̀fà àmàdàrú nínú wọ́n fi ń dùn pé àwọn ń rérò lẹ́yìn ẹni tó ń bàǹkan jẹ́ máa ń sábà sáré rérò lẹ́yìn ṣùgbọ́n tí ń rẹ̀ àwọn náà ó ti rẹ̀ wọ́n afánikílẹ̀ wá fẹ́ sọ nípa ẹnìkan tó ń kọ́lé kọ́lífùhú alìfùhàdìmí àwọn tó wà wà lẹ́yìn rẹ̀ tí wọ́n ń

إذا كنت تبنيه وغيرك يهدم متى يبلغ البنيان يوما تمامه tọ́lá bá ti lo ìmí àbíwọ̀ náà lẹ́ni tó ń kọ́ ilé lẹ́ni tí ń tún ayé àwọn èèyàn ṣe lẹ́ni tó ń lo opportunity tó ní. ẹ̀dínlógún líbùn ní àánú yàwó máa ṣe mí náà ti gba tèmi pàwà ti ṣe táwà lè ṣe àti sọ tàà lè sọ o. tèmi àti ẹ bá ti jẹ́ ni tí ń mọ́ sẹ́lómi dẹ̀ jẹ́ kó ló ń wo olóníṣòro wíwó tó ń wo olólẹ̀ṣẹ̀ rẹ o torí ìdí èyí akírawa káàbọ̀ lẹ́ni sórí ètò ètò yìí pé òdodo peter dédúró lánàá abẹ náà láti ti ń tẹ̀síwájú lónìí nínú sọ̀rọ̀ eh, wa tí a ti ṣe sọ̀rọ̀ tó fọ́ àtẹ̀rẹ̀.

ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير ọlọ́run bá ń pè àwọn ẹ̀dẹ́ ènìyàn ó ń ṣàlàyé àwọn òfin rẹ̀ àtẹ̀tọ́ rẹ̀ àti ètò rẹ̀ láyé bóun ṣe ṣe àwọn tó dẹ̀ ṣe yìí kì í ṣe ń tapọ̀ ẹnìkan láti ṣe ọlọ́run á ọlá òun fi òru òun fi wọ̀ sínú ọ̀sán òun ní kí ọ̀sán náà ẹ̀ sẹ́ndìwọ̀ náà òru ìgbà míì a máa ní ọ̀sán á gùn òru á ṣọ́ọ̀tì ìgbà mi a ní òru òun agún ọ̀sán short ọlọ́run mọ́ ọmọ fi ń ni méjèèjá máa wọ́nà ara wọn ibi tí ọ̀sán bá parí iṣẹ́ sí òru náà gbéṣẹ́ láti bẹ̀ òru náà tún débì kan ọ̀sán náà tún الله أكبر كبيرا وسخر الشمس والقمر jọ̀wọ́ náà jókòó tuntun béèrè lọ́wọ́ ara rẹ̀ pé ta ló ń ṣe àwọn nǹkan yìí náà. ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير على يرى الله بنينا القرآن ó tó kéèyàn jókòó kéèyàn máa ronú pé tí mi bá fi lè gba gbogbo tí mò ń gbọ́ yìí báwo ni mo ti fẹ́ ẹ́ǹdì ọ̀rọ̀ mi ná ó kó máa rò wallahi ó dẹ̀ tó kẹ́ni tóun ti ń gbọ́ tó ń gbà tó ń tẹ̀lé gbogbo òfin kóun máa dá nìkan dunnú kó dẹ̀ máa dúpẹ́ fọlọ́run pé ọlọ́run mo dúpẹ́ o bí tẹ́tún jòkó sí ẹnu ó yẹ kẹ́ ìforíkọlẹ̀ fọlọ́run tó ń pè ní sẹ́jẹ́sì ṣíkòrè ìforíkọlẹ̀ pé ọlọ́run mo dúpẹ́ tèmi ha tí mo lọ jẹ́ mùsùlùmí tí mo jẹ́ ẹni tó ń kírun tí mo jẹ́ ẹni tó mọ ọlọ́run tí n bá wa lọ mọ̀ ń kọ́ ṣé àbúrò sí ká ní pèmí àtẹ́nù bá lọ jẹ́ni wa gbà fún kí ló yẹ kí ló yẹ wá. alhamdulilayi. ṣéèkà ah, ló alhamdulilayi. Ah, kẹfìrí ò máa yẹ wá o kúfúrú ò máa yẹ mi àti ẹ o kò yẹ yín olólùfẹ́ àná tẹ́ ń gbọ́ wa ẹ̀sìn ló máa yẹ wá ẹ̀sìn ò yẹ wá àbí kó má jẹ́ àṣẹ ẹ̀sìn láéláé o. yuliju leila fi nahari wa yuliju nahara fi layl. ọlọ́run bá lóun ọlọ́run nínú àrà tó máa ń dá òun á wá mọ̀ọ́mọ̀ ní kí òru wọnú ọ̀sán kọ̀sán wọnú òru káwọn méjèèjì jọ máa gbaṣẹ́ ṣe fúnra wọn. wàzàkọ́ ìṣàmùsà wàlẹ̀ pamẹ́rẹ̀. bákan náà ọlọ́run bọ́ tún wá rọ oòrùn ó sàkárọ̀ rẹ̀ ó rọ oòrùn fún wa. àkọ́rọ̀ ó tún rọ òṣùpá náà fún wa ẹlòmí àti pé ṣé bóòrùn yẹn ṣe ń tara tún yẹn lọ́lọ́run tún rọ kí ló rọ kò dẹ́kàn fún wa ó le jù. ah wàláhì oòrùn kọ́ ló ń pa wá

bókẹ̀ṣẹ́ ń gbóná mọ́ wọn nìsàlẹ̀ máa gbóná mọ́ ọ ọlọ́mà ṣe mi àti ẹbẹ́ o ọlọ́mà ṣe tèmi àti ẹbẹ́ o bí wọ́n náà ṣe ń gbọ́ mi ọlọ́ọ̀ni ká ṣòfò ọlọ́ọ̀ni já o ọlọ́ọ̀ni já gúnlẹ̀ sí ibùté mọ̀ ti gbọ́ ngbà tí wọ́n ṣe wá fún mi pé kì í ṣe tọ́lọ́run fi kẹ́yìn ọ̀rẹ́ mi àti ربكم الله الذي خلق السماوات والأرض في أي في ستة أيام الله الله الله أنتم جسما تل لا أنا لا أنا فا ثم استوى على العرش هذا سلا يجوا هنا في الليل النهار يطلبه حفيظا والشمس والقمر والنجوم مسخرات به بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين àwọn àyá tùtàbá ti mú wá báyìí kẹ́rẹ̀ ní máa lọ rò wípé ọkàn dùn ní lárúbáwá kan lọ́tún lọ kọjọ tó wá fún ǹká àyà alkùrá nínú sọ́rọ̀tù àárọ́fù lílé ìtàtún káyí àyà 54 ọlọ́run dá wa àti ilẹ̀ láàárín ọjọ́ mẹ́fà àwọn àwọn àfáà jẹ́ àmọ̀ péjọ mẹ́fà yẹn ọjọ́ kan lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run ka alifi sanati mímọ̀ sí ọdún bó ṣe ròyìn ara rẹ̀ nínú alukurani pinni pé bí ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn kàláyé one thousand years tẹ̀yìn kàláyé lọ́jọ́ kan lọ́dọ̀ tó ọlọ́run àwọn kan bá ń sọ pé òun sọ yìí ṣé rẹ̀ pé ọjọ́ ọlọ́run ni àbójọ́ tọ́lọ̀ bá sọ pọ́jọ́ tó dáyàn láyé náà ni mélòó wà lọ́jọ́ mẹ́fà lọ́dọ̀ ọlọ́run kí ló já má kí gbogbo tọ́lọ̀ bá dá yìí mélòó ni láti dá kódà tó bá níjọ́ kan ṣe lòun fi pàṣẹ kí gbogbo ẹ̀ wà bó ṣe wà yìí ta ló tó kú èrè ọlọ́run pé kò lè ṣe bẹ́ẹ̀. ní ìsìn tàǹtì àìjá ọlọ́run bá nílẹ̀ àwọn ọjọ́ mẹ́fà ní tó ń dáwọn ara tó ń dá yìí. nígbà tó ń wá ṣe tó ń wá tẹ́pẹ̀tẹ́pẹ̀ rẹ̀ wọlá lórí àlẹ́ ara ṣe òun. òun wá ń fi òru wọ náà san òun fọ̀sán wọ náà òru. ẹ̀tọ́lọ́bùkù wa ń gbaṣẹ́ lọ́wọ́ ara wọn. ọ̀ṣàmùsà wà lè kọ́ máa rí òrùn àti òṣùpá. ọ̀nà bákan náà rí àwọn ìràwọ̀ ṣàmùsù ṣámsù níbi tá a dé iná já tu. ṣámsù ẹ̀yọ̀kan ṣe lọ́lọ́ ń pè o kọ́mọ́rọ̀ ẹ̀yọ̀kan ṣe lọ́lọ́ ń pè o ìràwọ̀ lọ́lọ́ ń pè ní púpọ̀ o. wàlúùjúm. má jọ dàrú mẹ́ lójú olè máa padà gbọ́ǹbù mi kan máa sọ pé oòrùn kì í ṣe ẹ̀yọ̀ kan òṣùpá kì í ṣe ẹ̀yọ̀ kan ọlọ́mọdé á ṣì sọ o. ìkan ló oòrùn ìkan lòṣùpá òun náà ló dẹ̀ ń tàn káàkiri ayé yẹn tó bá kúrò ń bí òun náà ló ń lọ síbòmíì bílẹ̀ ṣe mọ́ ń bí nílẹ̀ ń ṣúmbò míì bó ṣe pa ìṣẹ̀ṣẹ̀ ń kúrò lọ́dọ̀ tí wá ń bí ó ti ẹ̀ṣẹ̀ yíyọ lọ́dọ̀ àwọn ẹlòmíì. wàṣà musa wà ní kọmọkọ wà nù ṣùmọ musa kọrọ tí ń bí àmúrí hìyẹ. ìgbà tó débi tí nùjúm mú fúrọ́ọ̀dù tẹ́lẹ̀ yẹn ni ànájìmọ̀ ìgbà tó fẹ́ mẹ́ṣàn ó pè ní ànùjúm àwọn àwọn àwọn stars. musa lẹ́yẹ̀ kan stars ó ní nùjúm. musakharatin bi amrihi. wọ́n ní bọ̀dá tó wájá bọ̀dá náà jí mọ̀ nǹkan bọ̀dá àràwọ̀ nìyẹn <laughs> ìtumọ̀ orúkọ ni èyí tó wájá bọ̀dá sàmùsùn nǹkan ẹ bọ̀dá òrùn ní túmọ̀ rẹ̀ àbọ̀dá tó wájá bọ̀dá kọmọrùn nǹkan tí mi náà dẹ̀ ti mo láìkì orúkọ mo fẹ́ sọ bọ̀dá kọmọrùn bọ̀dá òṣùpá ni o ìtumọ̀ orúkọ wọn ló ń gbọ́ yẹn wọ́n náà rí pé wọ́n kí ń pèèyàn ní bọ́ṣe yẹ́pọ́ tó ń sorúkọ àwọn kan yìí náà tó láwọn tí wọ́n ń sọ àlótọ́ o ẹlòmí ṣé báwa lọ parúkọ dání ẹ̀yẹ́ máa mú mi sí lọ bẹ́ẹ̀ máa lò tí lọ bẹ́ẹ̀ ẹ má sọ ọmọ bẹ́ẹ̀ àtọmọ ọmọ ẹ má sọ lórí àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn mọ́ ṣó ń yé wa bẹ́ẹ̀ ẹ̀wà á rí kó bá ṣe ń sọ tó náà àwọn bàbá wa tàná àtàwọn ẹlòmíràn tuntun ṣe ń sọ orúkọ yẹn lónìí torí pé nìkan ń jẹ́bẹ̀ tó lówó lọ́wọ́ lónà ṣe sọ sọ gbogbo tó máa lò náà nìyẹn Ọlọ́run bá rí gbogbo nǹkan yìí. Wàṣẹ́ Musa wà ilé kan mọ́rọ̀ wà nùjú máa Musa kọ́ ọ̀dín Ọlọ́run àtòṣùpá àtòrùn àtòṣùpá àtẹ̀ràwọ̀ gbogbo ẹ̀ lápapọ̀ mùsàkọ̀rọ̀tì bí amúrìhì òun rọ̀ wọ́n pẹ̀lú àṣẹ wọn lọ́wọ́ bá fún wa ní o mùsàkọ̀rọ̀tì bí amúrìhì lọ́wọ́ bí tẹ́kì kankan ni wọ́n dà wá láàmú o aláàláhùlẹ̀ kọ́lẹ́kùn wà láàmúrù wọn náà lọ ṣe lọ browse kó lọ wo wàhálà ṣé ò kéré o. àwọn ará ọdún wa ń wò lókè títì tí bí ìgbà yẹn. ìràwọ̀ tó ń wò lókè bí pọ́ọ̀bù mọ́tò yẹn tó ń wò yẹn ó jù bẹ́ẹ̀ lọ o ìràwọ̀ kọ́ ilé kan o <laughs> ẹ̀rọ tí máa bẹ̀ ẹ́ ẹ̀gbọ́n tí kínkìnkín yẹn ẹ̀yìn òbí kínkìnkín ni o ó kẹnu kọjá bẹ́ẹ̀ ṣe rí o. Ọlọ́run náà ń nù tóbi tó ń ṣe gbogbo ẹ̀. Àlàáhùlẹ̀ kọ́lùkù wà láàmúrò. Ọlọ́wà ní àlá ẹ̀tẹ́ ti kẹ̀gbọ́ o. Àhùlẹ̀ kọ́lùkù wà láàmúrò. Àlà ọlọ́run lẹ̀ ya ti yàn. Àlá. Ọlọ́run ní gbọ́ràn ètò ògì tó ṣà ìgbọ̀nràn tó. Àlàáhùlẹ̀ kọ́lùkù wà láàmúrò. Ọlọ́run ní fagídí ilẹ̀ o. Àlá. Figirima ká ilẹ̀ wọ́n bó ṣe wọ́n kó ń dá. òun náà lòun tún ní àkóso lòun náà ṣe gbogbo nǹkan ní ìkápá. tabarakallahu rabbul alamin tabarakallahu rabbul alamin. aláwọn ká bèè sí òun ọlọ́run ọba ọlọ́run tún kíra rẹ̀ ó yẹra rẹ̀. tabarakallahu. ọ̀rẹ́ ká bèè sí òun ọlọ́run mọ́ńdà láwọn ọlọ́run. rabbul ní gbogbo àgbà rabbul alamin. Eléyìí náà ní tàbí ń túmọ̀ àyà nínú Suratul Fatir. Ìlà fi yóò lè jú náhàrọ̀ fi lè wà sáà كل يجري لأجل مسمى ọlọ́ni lẹ́yìn ìgbà tó ń wá rọ oòrùn àti òṣùpá fún wa pé ká máa lòṣẹ̀mí nínú méjèèjì kúlòyìn jìrí ilẹ̀ ayé ò lè balance àfi kó oòrùn rùn àfi kó òṣùpá yọ kúlòyìn jìrí ilẹ̀ ayé ò lè balance àfi kílẹ̀ ṣú àfi kílẹ̀ má kúlòyìn jìrí ọlọ́ni dìgbà tọ́lọ ní kó ní kálukú fi lásìkò tí ẹ̀ ní kẹ́lùmí tuntun gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ o kábíyèsí ọlọ́run ọlọ́wọ́n ni zálẹ́kùnmùlọ́hù rọ̀bùkùn. zálẹ́kùnmùlọ́hù rọ̀bùkùn lahul mulku. ọlọ́wọ́n náà ọlọ́run ni yẹn o. lahul mulku. ọlọ́ba tó dáyé ló júwe nǹkan rẹ̀ fún yẹn o. lahul mulku. ọlọ́wọ́n náà ọba tó wọn ní kápá lórí gbogbo nǹkan ara tó wọn lòún máa ń dá o. alladhina tad'una min dunihi ma ó ṣe máa ń rí lára ènìyàn tí òfin máa sọ pé àwọn lè ṣe wá àti báyìí kọ́ṣà máa máa mẹ́ṣọ́ àwọn nǹkan míì kí ló kàn yẹ ẹ̀dẹ̀ fún kálukúlẹ̀ àwa kọ́ wọ́láhì ọlọ́run fúnra rẹ̀ ló mẹ́ṣọ́ gbogbo kan wà bọ́lá ṣe ń júwe títóbi rẹ̀ tó ń júwe jọ́kan rẹ̀ tó ń ṣàlàyé tó ń dá ńgbà tó tún fẹ́ parí ẹ̀ ń bì òun ó tún ní ká tún kọlù yín. wọ́n lẹ́rìí ìnàtẹ̀dẹ̀ ọ̀hún ó tún ní ká tún bẹ́ẹ̀ náà sọ̀rọ̀. mi dùn ní yìí. alukurani là ń ka àwọn tá à ń sọ o. máa yẹ mi lè kú lámì òkè pọ̀ mí. ọlọ́run fẹ́ gbọ́ kí ni ọlọ́run sọ fún àwọn ọlọ́run ni wọ́n lè dínà tẹ̀lé ọ̀nà mi dùn ọlọ́run ní àwọn tẹ́ tó ń lẹ́yìn wọn ọlọ́run yẹn. ọlọ́run tẹ̀lé ọ̀nà mi dùn ní. mo kẹ́lẹ́ wọn tọ́lọ́ ọlọ́run àwọn tẹ́ tó pè. tẹ́ ẹ nígbàgbọ́ pé wọ́n níka pa kankan fún yín àwọn wárí fún àwọn bí kóra yín lọ àwọn lọ kóra yín jọ sí ìdí gbogbo àwọn nǹkan wọn yẹn Allah ni gbogbo nǹkan ń pè yẹn. náà mi ń kì í fún mi. àwọn nǹkan náà níka pa lórí yín tó fi ń kéré ju tó kéré lọ. máa yẹ mi náà mi ń kì í fún mi. àbára ni kí ohun tó fi ń kéré jù wà á kọ́rọ̀ ṣe gbogbo tó fi ń kéré jù tó fi ń kéré jù láyé tó kéré jù tí wọ́n mọ̀ pé kéré lọ ẹ̀wọ̀n pé ń tán máa ń tí oníkálukú máa nígbàgbọ́ pé ó kéré á ní ó kéré bí ọmọ náà ogún ọlọ́run tó tún wá ń kéré ju ọmọ náà ogún lọ Ọlọ́run náà wọ́n tẹ́ yìí sì yẹn wọ́n ní kápá lórí àwọn nǹkan yẹn. mi Kábíyèsí ọlọ́run. Ọlọ́run o. Allah. Ah. àfi kéèyàn dẹ̀ máa sin ọ̀. Àlá iná màtàwò ṣídò ṣábùlù ní ìlànà jà. Wàláyé ibi tó rere wà tí àti máa ró rere ayé àti ọ̀run ṣe, ibi kéèyàn ọmọ ọlọ́run lọ́kan ni ọ̀. Iná màtàwò ṣídò ṣábùlù ní ìlànà jà. Ibi tí òfò wà tágbàkú wà tí gbogbo ayé fi ń dàrú bó ṣe ń dàrú lọ́wọ́lọ́wọ́ yìí, àìgbàfọ́lọ́ ni ọ̀. Àmùsí kìbìkì tẹ̀sílámù mi náà lẹ́ يمزق به تسلم من العقبات torí wọ ọmọ ìyá mi ìwọ ọ̀rẹ́ mi ìwọ ẹbí mi ìwọ tí wọ́n náà ń gbọ́ mi lónìí ìwọ alábàágbáyé mi ìwọ elédè mi èè mò ń bẹ ẹmọ ẹ̀ mò ń bẹ ẹni èè mò ń rọ ẹni torí tọ́ lọ́hùn mo fi ọba tó ní ẹ̀mí tó wà lára ẹ tó fi ń káàkiri tó ń lòkè tó ń bọ̀ mo fi bẹ́ẹ̀ jọ máa sí lọ́hùn wàá rí pé tó bá ti lẹ́sìn tó ti ń kírun tó ti ń ṣe Islam tó ń ṣe bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo tó ń jẹ́ ìrànwọ́ àbàjẹ́ láyé ẹ̀mí àkọ́kọ́ kọ̀ náà. fàlà tún ṣírí kan wàá rí pé dáadáa bẹ̀rẹ̀ sí wọ̀n ẹ ṣe. wàlá tó ṣírí káwọn bíi láàgìgì ìfínà rí nàkó máa tán. mo bẹ̀ ẹ́ gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìbọ́lọ̀hún orogún ìbá tún pè nǹkan mi lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ìwágbára lọ síbi nǹkan mi yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run. wàlá tó ṣírí káwọn bíi láàgìgì ìfínà rí nàkó máa tán. mo bẹ̀ ẹ́ má wà o má ṣe bẹ́ẹ̀ mọ́ má bá wọn ṣe o. ìfínà rí nàkó máa tán. o. àníwá àwọn máa mínálíwé yìí láti. Allahu akbar. wà ní wà ọ̀rùnmá fínárì mínálíwé yìí láti. ṣé iná tá à ń sọ̀rọ̀ oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn kòtò wò gira. wà ní wà ọ̀rùnmá. torí pé àwọn ajá máa ń pé wáìlú yẹn ni wàá dún fi jahannam. wà ní wà ọ̀rùnmá fi há. àwọn oríṣiríṣi àwọn kòtò wò gira. mínálíwé yìí láti. àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ni Yorùbá máa ń tu sí. wà ní wà ọ̀rùnmá. a ní àwọn àbádẹ́ tún gbà tí wọ́n tó ayà wá lórí musallina lẹ́dínà hùn máa sọ láti musahun wọ́n ni tún wà ní pé wà dún fi jahannam àwọn oríṣiríṣi àwọn kòtò wogira tó yẹ pé iná ló ń jó mẹ́bà wíríwíríwírí okùnù náà okùnù náà okùnù náà fẹ́ni tó bá fáwọn wo ni wọ́n ní àwọn tó bá ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹni tó bá gbé ẹ̀tọ́ ọlọ́run lọ bá tọ́lọ́ ń dá àmúbẹ̀ẹ́ torítọ́ ọlọ́run fàwọ́lọ́ọ̀bì iná ṣìríkà nínà sí mo kò rí jọ. mo fi ọlọ́run tẹ̀mí èmi àti ń bẹ lọ́wọ́ rẹ̀ gbúra fún ẹ. ṣìríkà. kéèyàn máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run. nínà sí mo kò rí jọ. ó bá ti kó ìparun tó pọ̀ bá àwọn èèyàn tó ti jọ wọ́n ó ti jọ àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọ̀la. ìlànà orí wa tẹ̀kọ̀ wá ìlà bólú máa dé. ó ti jọ àwọn èèyàn kúrò nínú ìmọ́lẹ̀ ó ti jọ ó ti jọ àkọwá àmìnà ìzòlò máa ti. ó ti tí ọ̀lọ́pọ̀lọ́ àwọn èèyàn ó ti fi àwọn sínú bondage. nínà núrì. àwọn kan ti wá lọ àsọpọ̀ sínsìn wọ́n ti wá fi wọ́n ti fi brainwash àwọn èèyàn lọ rẹpẹtẹ. núrì wá tẹ̀kọ̀ wá yìí lázòlò máa ti. àwọn èèyàn tẹ̀lé fi sọ èèyàn kan jẹ́ rú ara wọn. wọ́n ti sọ ọ́ di ọlọ́hùnkúwà ọmọ ṣe o. núrì wá tẹ̀kọ̀ wá yìí lázòlò máa ti. ṣé kọ́

òun náà máa mọ̀ pé òkè òkè á ah, kò ní ṣe tújẹ mọ́ torí ẹ̀ ló fà tó fi máa sábà rọ́pọ̀lọpọ̀ ọmọ ìyáwá tí wọ́n ṣe súnà tó tún lówó lọ́wọ́ kó tó lè náwó sẹ́sìn pàápàá tá a tún pèsè tó ṣorí rẹ̀ yẹn áà ah, torí pé kò ṣe ó ti ṣòro ó ṣòro gbá mọ́ kò ṣe gbá hmm. àbí tẹ bá fi kíní yẹn hàn pé tọ́lọ́hun lélẹ̀ yìí lọ́wọ́ tó òkè òkè no problem àbí tó bá tún fẹ́ wí nílì ṣe fúnra rẹ̀ ṣùgbọ́n tí ò bá ti sin lọ́hun áà ah,

ní ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n ta laptop àti phone accessories àti àwọn oríṣiríṣi fóònù náà lóníranran ní òkèléwó ìbára ní ọ̀dọ̀ àwọn ọmọ ìyá mùsùlùmí tí wọ́n wà ń bẹ̀ ní Ramadan public lecture wọn eléyìí tí wọ́n pè wá sí kọ̀lọ̀kọ̀ ṣọ́ ìpàdé oníkàlùkù wá ń bẹ̀ gbára tabakirun sọ̀rọ̀tù zórí tán wọn náà ni wọ́n fi sí inṣàlá. fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpínlẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six facebook page wa ní dáwàtò lè hákì abẹ́òkúta.